ẹni tó bá dúndùn pé àníṣe o òun ò fẹ́ ẹnì kejì òun ti ṣàkọ́kọ́ náà òun ò wá fẹ́ ẹnì kejì aláwo lè yọ sónítọ̀hún ní ọ̀nà kan tí ó kọjá ẹ̀mí ẹ̀. ṣé wọ́n tó olóòfẹ́ nìkejì yìí sóò bí ọmọbìnrin ni. So, àyà ọlọ́run ò ràn ọ́ àdìsí ànábì ò ràn ọ́ ìròyìn àwọn ẹni rí àkọ́kọ́ kò ràn ọ́. sódìgbà tí ọba tó fi ọ̀rọ̀ ara rẹ̀ ṣàríkọ́gbọ́n àwọn ọmọ tí wọ́n gan bí ò tí ì mọ ipò tí wọ́n wà lọ́jọ́ ọ̀la ńlé ọkọ wọn ò tí ì mọ̀ ò tí ì mọ ipò tí wọ́n á wà lọ́la nílé ọkọ wọn ìwọ gangan fúnra rẹ o ò tí ì mọ bí tọ́rọ̀ rẹ máa já sí ẹgbẹ́ nsáré sọ ìtàn kékeré kan fún wa ìtàn náà ó some years ago some years ago ni ìtàn yìí ṣẹlẹ̀ ìtàn tó ṣẹlẹ̀ lélẹ́yìí o kìí ṣe àròsọ. nínú jàmáà kan lára àwọn jàmáà wa nínú ìsìláàmù yìí ọkọ ẹnìkan kú ọkọ ẹnìkan ó kú obìnrin tó fi sáyé lọ ó sì bẹ̀rẹ̀ òpó. gẹ́gẹ́ bí ọkọ ẹ̀ nígbà tí ń gbẹ láyé bó ṣe jẹ́ ẹni dáadáa nínú ẹ̀sìn nínú ìwà wọ́n gbé àwọn èèyàn ló ń gbẹ wípé ọmọ ìyá yín ti kú báyìí o ó fìyàwó sáyé lọ o ó fọmọ sáyé lọ o ẹ̀yin èèyàn ẹ má ẹ má dágunlá sí opó o ẹ má dágunlá sí opó ọ̀rọ̀ tó kọ́mọ̀ nìyẹn tá a máa sọ lọ́jọ́ ìsìnkú ok òkè ẹni tí ó ti ṣẹ́tọ̀. kí á náà ṣẹlẹ̀ ni pé nínú jàmá yẹn ọkùnrin kan wá ń bẹ tóun náà dáa lẹ́sìn tó dáa níwà ọ wá make sure pé every week every week òun ó dé ọ̀dọ̀ oko ṣẹ́ẹ̀sì mọ iye ọgbẹ́ tó fi sopó oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá so ó túmọ̀ sí pé nínú oṣù kan yóò débẹ̀ lẹ́ẹ̀mẹrin ẹ̀mẹrin ọ̀nà mẹ́rin four times four sixteen nù lẹ́yìn gbogbo ìyànjú <laughs> tó bá ti ń lọ ó ń bá opó sọ̀rọ̀ tútù ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ tọrọ àforíjì fọ́kọ yín ẹ̀yin náà ẹ máa ẹ máa kírun yín déédéé ok nígbà tó yá obìnrin jáde oko nígbà tó jáde oko oṣù kìíní lọ oṣù kejì lọ ọdún kìíní lọ ọdún kejì lọ obìnrin yóò rì àwọn èèyàn bá forí korí láàrin ara wọn nínú jàmáà wọn pé a kò yẹ ká mọ obìnrin ní níran kì í tí ì bọ́ lọ́wọ́ ọkùnrin kọ́mọ̀dé pé yóò lọ́mọ sí ìbàjẹ́ ọmọ rẹ̀ ò tí kọjá ọmọ méjì tọkọ fi kú nínú wa ta ni ó fẹ́ obìnrin wọ́n taari ẹ̀ sí ilé ta ni ó fẹ́ obìnrin. wọn kálukú bá ń wọn bá ń wò ẹ sọ̀rọ̀ ta ní ọ̀fẹ́ tọ́ba jẹ́ kọ́ lọ́mọge ní nísìn gbogbo ilé ẹ̀nàwọ́ ńgbọ̀ wá jẹ́ tòkunbọ̀ ọlọ́mọ méjì ẹ wá ń ni ta ní ọ̀fẹ́ arábìnrin àwọn èèyàn sọ̀rọ̀ ọ̀dà. ẹni tó darí ìjókòó sọ pé mo fún yín ní ọ̀sẹ̀ méjì ẹ lọ rò ó bóyá ba bá yín lójijì ní ẹ lọ rò ó Taba ti pàdé lọ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún òní ẹni bá ti ní tírẹ́sì kó jẹ́ kí a mi gangan tí mo ni ti ní tírẹ́sì máa jẹ́ kẹ́ ẹ bó sì ẹ jẹ́ ká gbọ́ láàrin ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún yẹn wọ́n wá lọ bá obìnrin gangan wọ́n yàn yàn lọ bá pé a mọ̀ sọ pé ta ni ó fi ọ ẹnìkan kò tí ì sọ̀rọ̀ ok ìwọ gẹ́gẹ́ fún ara rẹ ta ló ti rí tó fẹ́fẹ́ ó lọ ọ̀rẹ́ nìkan kan o. ọ̀dà nínú àwa tá a jọ jẹ́jẹ̀ máa kan náà yìí tá a nìwọ gẹ́gẹ́ rí i pé ó lè fi ọ nínú wa ọkàn dàákọ arákùnrin tí máa wá lẹ́ẹ̀kan lọ́sẹ̀ òun tí máa wá déédéé òun ọkàn dàákọ ẹ̀ ni pé àáfàá làgbájá pé òun rí i pé ó wà kí àárín kò. kò fi òun lẹ̀ nígbà kọ̀ọ̀kan tí wọ́n á bò sọ̀rọ̀ tó sì wà ma bá ní máa fún òun hmm. wọ́n bá ní ti gbọ́ nígbà tọ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún pé wọ́n tún ṣèjókòó ta lẹ́nu tó fẹ́ fẹ́ opó tó jáde opó ẹnìkan kò ẹnìkan ni àwọn àgbààgbà bá koríkorí wọ́n bá ní wọ́n tẹ̀ sọ̀rọ̀ wọ́n bá padà sínú ìjókòó padà wọ́n bá ní àfa làgbájá nígbà tẹ́lẹ̀ kò náwó afẹ́ fọlọ́ntíà yín afẹ́ kẹ́ fọlọ́ntíà kẹ́ fi arábìnrin à ó lóun à òun ò rò pé òun lè fẹ́ o èé ti rí tó fi lè fẹ́ oníṣẹ́ mọ̀ pé ìyàwó òun àti obìnrin yẹn ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n wọ́n ní sọ fẹ́ kí wọ́n jọ̀tà tímọ́tímọ́ ni àwẹ̀ lọ sí ṣèkọ́ra lórí ẹ̀ à ń retí kọ́ wá fún wa lábọ̀ lọ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún òní ọkùnrin ìdílé níbi tó ti ń kọ à níyàwó ẹ̀bí léèrè pé àfà kí ló mú yín àfà tí ò sì mọ ọ̀rọ̀ kankan fi pamọ́ wọ́n bá ju ọ̀rọ̀ ọ̀lẹ́ pé ìjọ jẹ́ mọ̀ pé ńgbà tá a parí lẹ́kṣọ̀ lónìí ó sáré pé àwa kan wọ́n pè wá tí tí wọ́n lọ pa ní ọ̀rọ̀ pé níjókòó yẹn sáà mo sá sọ pé ọ̀rẹ́ rẹ tó jáde òkú tí ò tí rẹ ni tí ó fẹ́ láti bí ọdún kan àbọ̀ pé kóun ò fẹ́ ẹ̀ àwọn wo ni wọ́n sọ bẹ́ẹ̀ àwọn olẹ́jọ́ ń sọ ọ́ síbò mọ sàmà mírù ó sì mọ mísánárì ọmọ àfa mísánárì àti lágbájá àwọn tí ń àjọsọ náà nù la ìsọkúsọ lẹsọ yẹn o èyí ṣe táwọn òfin lè fẹ́ ọkọ ẹ̀ ní tó ṣẹlẹ̀ ni pé wọ́n wulẹ̀ ti ní kí ẹnìkọ̀ọ̀kan nù wa tó bá lè fẹ́ kó volunteer ṣùgbọ́n nǹkan kan ò sọ̀rọ̀ wọ́n wá ní wọ́n lọ bí obìnrin léèrè obìnrin ìwà ni tóun ọba tiẹ̀ fẹ́ nìkan nù yín àáfà làgbájá ni òun ò fẹ́ ó ló ti yé mi so bí mo ṣe ń ṣe dáadáa sọ́rọ̀ ẹ̀ mi ẹ̀san tí ó fi san mí rèé kò sí ń tó jọ́ o kò sí ń tó jọ́ o arábìnrin yìí ọkọ ẹ̀ ó ní kó calm down. ṣe sùúrù kò sẹ́ni tí ò ní kú òkè òun pè lọ́mọ yẹ́ ẹ nínú ẹ̀sìn òun pè lọ́rẹ́ ọ̀rẹ́ rẹ nínú ẹ̀sìn ọwọ́ adẹni tí ò lọ́kọ mọ́ ẹ̀sìn sì fààyè gbà wá pé káfẹ́ méjì káfẹ́ mẹ́ta ọ̀sáwà yarí wa ń pariwo lémi lórí obìnrin ní àdìsẹ́ kò sí wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ọba ń su wàhálà àjọ ó ń su wàhálà àjọ tóbi máa fẹ́ su wàhálà àjọ nísìn bí ẹ ń gbálẹ̀ ìjọ ni yọ gbà lọ́tún yọ gbà lọ́sì yọ gbà tó fi digile mọ́ bẹ́ẹ̀ ni ń lọ sílé ìkọ̀ọ̀kan àwọn àfáà yẹn pé ẹ̀rípa láì dáa nìyí ẹ̀rípa gbá ìyàlẹ̀ yín ẹ̀rípa ẹ̀yìn ò ní làákàyè pé ẹ̀yin ò lè fara yín kalẹ̀ èmi ọkọ mi ẹ́ ọkọ mi tó sẹ jíjì ń táwa náà ṣẹ̀ bímọ méjì ẹ́n ìgbádùn mélòó mo ti gbà lọ́dọ̀ ọkọ mi náà tó fi agá sí pé ọkọ mi lẹ wá ronú ìyẹn ẹ ẹ ẹ ẹ ronú kọkọ mi ẹ ronú ilẹ̀ kọkọ mi ẹ ronú ọkọ̀ kọkọ mi agá sí pé lásán lásán muhammadu ìwọ arábìnrin ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń sọ yìí fi hàn pé òní máa ní ọ̀rọ̀ ọ̀rọ̀ kúfúrù ó ti ń jáde lẹ́nu rẹ̀ ó ní ẹ wò ó ẹ fi ti ń ṣe ti yín o kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ń sọ fún yín o gbogbo tó bá gbà làwọn ò nà sí i ọ̀rọ̀ tí mo ń sọ inú ìlú Ìbàdàn yìí ló ti ṣẹlẹ̀ kì í ṣèlú Èkó Ìbàdàn gangan ni kódà àwọn tọ́rọ̀ yìí sí i àwọn náà ti máa gbọ́ báyìí obìnrin yarí ni o ó yarí ni o ah, gbogbo gbìyànjú ni wọ́n ṣe lórí rẹ̀ so ìwọ obìnrin àti bó ṣe máa ń wọ ọ̀dà bolẹ̀ tó ń bojú àti ní ọ́ àti òtí ìrámìwò láti rí ìrí ẹ wò ó wọ́n pè lọ́wẹ́ o ó láronú o obìnrin mọ̀ yarí o bẹ́ẹ̀ ló lọ bá ọ̀rẹ́ rẹ̀ níbi tó wà ní fọwọ́gun mú pèsè wọ àbí wọkọ́ à ò tó bẹ́ẹ̀ òun ó sọ fún ọ wípé tá a bá lo tẹ̀sìn tán a lo tìbílẹ̀ lẹ́nu wọ obìnrin náà tìbí sáà ń wò ó ràn án. Allahu akbar wọ́n wá rọ̀ ọ́ kò gba rírọ̀ kò lẹ́mìí wàhálà ó ti ń káyọ̀ òkè ó ti dẹni tí ń ronú pé irú kí ló ń kóra òun sí ọlọ́run òun kọ́ lòun sọ pé òun fẹ́ fọmọbìnrin yìí àmọ́ gbà wọ́n dábẹ́ fún òun sóhun àkọ́ni ẹ́n orí pé wọ́n ń ba obìnrin wọ́n ń tù ú ló wà ní kú wọlé ló mú ọkọ lọ ọkọ ẹ̀ kú fínfín <laughs> Allahu akbar ọkọ kú o wọ́n wà lórí pé wọ́n ń ba obìnrin wọ́n ń tù ú wọ́n ń pàrọwà fún gbogbo àṣà ni wọ́n ti lò tán gbogbo àdìsí wọ́n ti lò tán gbogbo ìtàwọn sábẹ́ wọ́n ti lò tán ìkọ̀kọ̀ ò túrún o àfìgbà tí wọ́n túfọ̀ ọkọ ẹ̀ fún un ara ẹ̀ wá balẹ̀ wá ni mo bá dójú ẹ̀ èmi náà dopó èmi náà dopó wá ni mo bá dójú ẹ̀ wọ́n sin ọkọ ọ̀nà bá ní fọ̀rùn kẹ́ brọ́dà wa náà òun náà wọlé opó hmm. ó wọlé opó ó jáde opó òun náà lọ́mọ méjì lọ́wọ́ ẹni tí ọkọ ẹ̀ fẹ́ fẹ́ tí wàhálà fi ṣẹlẹ̀ òun padà ti fẹ́ lòmíì ó sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dòní. arábìnrin wa yìí tó náà di opó tó di opó ọjà di opó tán ọdún kìíní àwọn èèyàn ò bí ó ṣe ọdún kejì wọn ò discuss bí ó ṣe remarry ń ọdún kẹta ọlẹ́ yìí jẹ́ máa mùsùlùmí ẹ sì ń wò mí ràn ni ọmọ méjì ẹ̀ ń wò mí ni wọ́n ní lórí kínú yàrá o ẹlẹ́à so ìfẹ́ ọkọ ni sẹ́ẹ̀dì kankan ò ní fẹ́ òun láàrin yín ni ẹ gbọ́ jàmá ta ni ó fẹ́ èèyàn alágbájá o wọ́n ní àwọn ìyàwó tèmi ò nígbà kí n fọ́pọ̀ o ìyàwó tèmi ò nígbà kí n o ìyàwó tèmi ò nígbà kí n o. rabaraba rẹ̀ ló bá kù ń bàdàn ẹ wo ibi tọrọ ẹ yọrí sí àkànú tí a ò ọ̀sẹ̀lẹ̀ ni ọ̀sẹ̀lẹ̀ ni mi ò sì dáòtù ẹ̀ àwọn tí tí ń mọ̀tàn yìí wọ́n ti wọ́n ti wọ́n ti rántí wọ́n ti rántí. so ẹ jẹ́ àbẹ̀rù ọlọ́run ẹ̀sìn wa kò fààyè gba kóbìnrin kó ní láísẹ̀nsì abẹ́ ọkọ òun òun nìkan lòun mú lọ́wọ́. àwọn tí ń ṣe bẹ́ẹ̀ gan níbòmíì ṣe bá ti rí wọn tú tí wọ́n láwọn lọ ṣe court marriage ìyàwó olórùka tẹ pé yóò tún wá lọ fẹ́mi ìpamọ́ yóò lọ fẹ́mi ìpamọ́ síta ọwọ́ àdì ọjọ́ ọkú àṣírí ó wà tú wọ́n á kó ọmọ yẹn wá síbi ìtẹ́ sójú orí pé ara ọmọ ẹ̀ tó bí ìta rèé ẹ̀sìn tiwa wá sọ pé sàn án nìyẹn rìn irọ́ ni máa ń mú yàn pẹ́kọ̀rọ̀ ẹ̀rìn sàn án ẹ̀yin mùsùlùmí ẹ fẹ́ mẹ́rin tágbára yín bá ká tágbára yín bá ká mẹ́rin tí ó bá ká mẹ́ta ẹ̀fẹ́ méjì tágbára ọ̀bá wá ká méjì fẹ́ ọ̀kan tágbára rẹ̀ ọ̀bá ká ọ̀kan fẹ́ ẹrú tágbára rẹ̀ ọ̀bá fẹ́ ẹrú máa gbà wẹ̀ bẹ́sìn bẹ́sìn wá sí gbé kalẹ̀ nu from four wá sí three wá sí two wá sí one tọjọ́ mọ̀lúàbí tọ́ba wa lágbára yẹn wá ẹrú fẹ́ kò sẹ̀rú mọ́ ní ìsìn ntọ́kù ọ̀kù ni pé máa gba àwẹ̀ àpọ́n. ọ̀kan náà àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam umu salama nígbà tí abu salama kú radiyallahu anhu tó jáde òpó ànábì wa fẹ́ fẹ́ umu salama umu salama wa ń sọ pé à ìwọ ànábì ọba mọ̀fẹ́ mi torí pé mo ní ìṣòro méjì ànábì ní kí ni ìṣòro ọ̀hún ìṣòro ni pé mo ní bùkátà ọmọ ọmọ ìyá rẹ tó kú ó kejì ni pé bó o ṣe ń wò mí yìí owó burúkú owó gbóná ń bá mi fínra mi ì fẹ́ rí obìnrin kankan pẹ̀lú ọkọ mi ìwọ sì nìyí ìyàwó rẹ ò mọ ní ẹyọ kan anabi sallallahu alayhi wa sallam oníṣẹ́ òjùbá ń lọ oníṣòjùbá ń lọ oníṣẹ́ oríṣi bùkátà ń ọlọ́run ọba ni ó yẹn ọlọ́run ọba ni ó máa gbọ́ bùkátà bá ṣe jẹ bá ṣe mu àtàwa àtọmọ ọmọ ìyá wa tó fi sílẹ̀ sọ wá rí ti owú yẹn ń bọ̀ ọbẹ̀ ọlọ́run pé kí ọlọ́run ọba kó mú owú gbóná kúrò lára rẹ̀ kó má bàa bàtà kó má jẹ́ àṣé nǹkan burúkú ló gbóná tó ga sí pé ẹni tó bá ní lára kọ́ mọ̀ kó ní problem òun ní àìsàn òun ní àìlera tó gbọ́dọ̀ máa bẹ aláwò lórí rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ owó gbóná yẹn yóò sọ di dàkúdà owó gbóná a máa ṣẹlòmíì di wèrè ní nǹkan bí ọdún márùn sẹ́yìn òun ni wọ́n pè mí láti òjé wọ́n ní àwọn rí ẹlẹ́hà kan ó lóun fẹ́ sun mọ́sálásí là ń wá ní pé ṣé káwọn fún ní yọ̀ǹda kó sùn mo ní ẹ̀ mọ̀ rí ni níbo ló ti wá ẹ̀ wọ́n ló lóun wá láti Òṣogbo ọ̀wọ̀tẹ́bà bíi Ifẹ̀ ó sádà kọ́ bìkan. ẹni sọ lọkọ lòun lọkọ sọ ti bímọ lòun ti bímọ kí wàá ní wákàkiri àkọ́kọ́ ná obìnrin mùsùlùmá wọn ì dá ìrìn àjò ṣe èyí ti ṣe tí máhàrámù rẹ̀ eléèwọ̀ rẹ̀ tàbí ọkọ ẹ̀ èyí ṣe tí òfin bá rìn wọ́n wá ṣàkíyèsí pé ọ̀rọ̀ rẹ̀ ó ti ń tàsé díẹ̀díẹ̀ ó ti ń ọ̀dà wọ́n á béèrè nọmba ọkọ ẹ lọ́wọ́ rẹ, wọ́n wá fún wọn nọ́mbà ọkọ rẹ, wọ́n á pe ọkọ ọkọ ní ta ní bóun sọ̀rọ̀ wọ́n júwe ara wọn ẹlẹ́rìí ẹlẹ́hà àwọn ó ní ẹ subhanallah ó ní kò sówó ọkọ̀ lọ́wọ́ rẹ̀ ó rìn wá sí Ìbàdàn ni ó fẹsẹ̀ rìn láti Ọ̀ṣun. wá sí Ìbàdàn ni torí kó ń fẹ́yàwó lé o ti fẹ́ rán mẹ́ta o ti fẹ́ rán mẹ́ta bọ́ ọ bá rán mẹ́ta nítorí kí wọ́n fẹ́yàwó lé ọ ọmọ bí o ṣe bẹ̀rẹ̀ bó o ṣe ń lọ dọ́gbọ́n dúró sẹ́nu ọ̀nà balùwẹ̀ yẹn ò ń bẹ̀rẹ̀ madness díẹ̀díẹ̀ nu tóun pẹ́. ní bàtírúùmù láti fi dí ẹnìkejì ẹ lọ́wọ́ o ti mọ̀ pé yóò wẹ̀ gẹ́nẹ́bà kó tó kásùnbà ìwọ àbọ̀ sí bàtírúùmù ọ wà jókòó sórí àpótí bàtírúùmù ọ wà fọ́ lẹ́rán you are becoming mad gradually ó ń di wèrè bọ̀ díẹ̀díẹ̀ di wèrè tó o bá rẹ́ni sòótọ́ ọ̀rọ̀ fún ọ gbogbo wọn tó o máa ṣe bẹ́ẹ̀ ọmọ pé lé ẹ̀gbin káṣe ń káṣe pápápá kákúrò ń bẹ̀ ni ó sì wá di pé ibẹ̀ ló wá sọ di ibi tó jókòó sí lọ́la pé o ti mọ̀ pé nìkejì ẹ fẹ́ wẹ gẹ́nàbà ó bẹ̀rù ọlọ́run ó sì fẹ́ jẹ́ wẹ gẹ́nàbà àfìgbà tí òòrùn bá tó yọ ṣégbẹ́ ló ń yà fún wákàtí kan ṣégbẹ́ ló ń wẹ̀ fún wákàtí kan ẹ bẹ̀rù ọlọ́ọ̀nà o ẹ́ ṣé wọ́n gángan ò ní kírun ni ló fi já sí pé lọ́gọ́ mi màá máa túìtì ọ̀rọ̀ owú gbígbóná ṣé ẹ rí ẹni tó bá ti ní owú gbígbóná lára ẹ lọ wò dáadáa tó bá jẹ́ ẹni tó mọ kí ó nínú wọn yóò sì di yóò sì di òpin yes tó bá jẹ́ pé na arábìnrin náà tó náà mọ̀kéwù tó jẹ́ ustaada tó muhalima tó bá ti ní owú gbígbóná lára sọ́ra sí jahilan yóò di òpin lójú ẹsẹ̀ ni àwọn ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu ẹ̀ àwọn tí ó máa ṣe ah, ẹ máa sọ pé ah, wọ́n sì ní ẹlẹ́hà ìmọ̀kéwú ó sì ló mọ̀kéwú bí ọba wa mọ̀kéwú rárá tó bá lọ ní owó gbóná lára yóò sì di wèrè ìmí ó di ẹlẹ́bọ tí ó lọ sílé olóògùn torí pé ọkọ ẹ̀ fẹ́yàwó lé a àlìkìámọ̀ rẹ o sì ń bà jẹ́ torí pé o ní orogún o sì ń bà á jẹ́ abọ́ àwọn kó o ti dẹ́lẹ́bọ nìyẹn ni ó lọ sílé olóògùn ó sílé olóògùn ah anyway ọ̀rọ̀ owú gbígbóná kọ́ mo fẹ́ sọ lálẹ́ yìí ṣùgbọ́n mo kàn rí tracy owú gbígbóná níbi kí obìnrin kan kó takú sí bathroomu for God's sake etiri rí bathroomu tí wà tẹnìkejì ẹtẹjọ lò ọwọ́ àtakú bẹ́ẹ̀ jínú ó kò sí ọ lára jínú yóò kò sí ọ lára nìyẹn kí ni sí ọ ẹ wò níparí obìnrin kan mo mọ̀ dáadáa ni mo mọ̀ eléyìí dáadáa ni ọgbọ́ pọkọ̀ òun fẹ́ fẹ́yàwó lé òun ó sì wáá fẹjọ́ ọkọ ẹ̀ sùn wípé òun rí sista lágbájá pẹ̀lú ọkọ òun ẹ bóun kìlọ̀ fún o kọ́ mọ́ fi ìlọ̀kulọ̀ lọ òun o òun ò fara mọ́ o. ọkọ wa bàjà lórí gbólóhùn tó wí ọkọ ní kọ́mọ wọn náà lọ sílé wọn náà fún ipò kọkọ kọ́kọ́ gbẹ́mí ń gbóná hùn wọn náà nígbà tó délé wọn ìyá ní ibi kọ ló dùn sí padà ń lọ àtìyá wọn bá kúrò àwọn pé kí n bá wọn bẹ ọkọ ìyá àwọn á sọ̀rọ̀ kan bọ́ ta ẹ̀rọ ọlọ́run sì bà mí ìyá ní àfa àbú orí ọmọ yìí ò pé o orí rẹ̀ ò pé rárá o ó ní ẹ bá ń bí léèrè nọ́mbà tí mo wà lọ́dọ̀ bàbá rẹ̀ nọ́mbà tí mo wà lọ́dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ gbajúmọ̀ ń bàdàn yìí nídàkọ <laughs> rẹ̀ ń àdàkọ rẹ̀ ń àdàkọ rẹ̀ ó ní ọyá sọ nọ́mbà tí mo wà ẹ nọ́mbà thirty seven nìyí nọ́mbà thirty seven nọ́mbà thirty seven nìyẹn wà lọ́dọ̀ bàbá rẹ̀ ọkọ ẹ wá fẹ́ fẹ́ nọ́mbà two ọwọ́ àpariwo nọmba tù à ah, olórí rè o àsọrí ọmọ òpin tòótọ́ náà lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti ya wèrè o ti ya wèrè báyìí confam yìí ni mo sọ fún ọ̀hún o. sórí tá a bá ti fi àyàbọ̀ sọ̀rọ̀ pé à ọlọ́run ní fáǹkì wúmọ́ tó bá là fún mínàlẹ́sà mọ́tínà wàkò látàwárùbá tó yín mú sí tó gbà tá a má dì dìísì wá tí ò ti ọlọ́run tá a mú ìṣẹ̀mí ayé àwọn sọ̀hàbíyá ti wá fún ọ pé à ànábì náà inú ilé rẹ̀ ilé ọ̀pọ̀ èèyàn ni ọ̀pọ̀ èrò ni tí gbogbo yẹn ò ràn ọ́. ọ̀nà má jẹ́ kí pépà títí ò rán ọ. ìṣẹ́jú mélòó lọ́pọlọ máa fi yẹ̀ ìṣẹ́jú mélòó ìṣẹ́jú mélòó ló fi máa yẹ̀ ẹ já bẹ̀rù ọlọ́run àwọn ará jọ̀hún gan-an bàbá wa ń jọ̀hún wọn èyí fẹ́yàwó mọ́ lẹ́yọ kan wọn kì í fẹ́yàwó mọ́ ní ẹyọ kan ó sì á já sí wípé àwa lónìí tá à ń pera wa ní alùsùnà tá a láǹ kéwú ẹ̀kàn wá kéwú rẹ̀gẹ̀dẹ̀ kalẹ̀ ẹ̀ wá ẹ̀ wá di ṣàìtọ̀ níyà kalẹ̀ àwọn tó wá mọ kéwú nù yín wọn ò fẹ́ kí ọkọ wọn kó fẹ́ ẹlòmíì ẹ bẹ̀rù ọlọ́run ẹ má dìdàkudà ẹ wá lọ jókòó sínú bátíwúmù ń lọ́gbọ̀n ṣẹ́jú ó lo wákàtí kan nítorí kí ni nítorí kí nìyẹn ládàwọ̀ ló gbà bẹ́ẹ̀ mọ̀jẹ̀kí jínú òkú sí ọ lára òun ṣiṣẹ́ tọ́ kí jínú kó kó sí ọ lára nígbà ọba ti ń lọ jókòó kanú bátíwúmù unnecessarily láì nídìí. aláwọ̀ fi wá sí rẹ̀ kí ọkọ kó ṣàkíyèsí inú ilé rẹ̀ ó yẹ kí wọn náà ti rí bẹ́ẹ̀ nìkan ṣe ti rí wọ́n sì fi síbi ẹnìkan lẹ́nìkan lọ́wọ́ pé òun nìkan máa fíìdì ẹ̀ ìwọ ló ń gbogbo wọn wọ́n fìdí pẹ́ nìkan wọ́n pẹ́ nìkan fún ẹnìkan fi wá sí kòǹgẹ́ rẹ̀ bá ìbéèrè míì ti wà ńlẹ̀ a tún dáhùn rẹ̀ pẹ̀lú ògo ọlọ́run subhanaka allahumma wa bihamdika ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.